mo kì í káàbọ̀ sí àjà àbàlẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára ṣògo rẹ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá orílẹ̀-èdè nàìjíríà ti dá iná mọ̀nàmọ́ná padà fún orílẹ̀-èdè olómìnira niger nàìjíríà ló gbà láti dá iná mọ̀nàmọ́ná náà padà fún orílẹ̀-èdè yìí bí àjọ ecowas ti gbé òté tí wọ́n gbélé àwọn orílẹ̀-èdè bíi niger mali burkina faso àti guinea kúrò èyí wáyé lẹ́yìn ìpàdé tó lọ́rìn tó ṣẹlẹ̀ láà láàrin àwọn ìgbìmọ̀ olùṣàkóso ECOWAS ní ìlú Àbújá orílẹ̀-èdè Nàìjíríà ló ti gé iná mọ̀nàmọ́ná tí wọ́n pín fún Níjẹ̀ kúrò látàrí ìjìyà tí àjọ ECOWAS gbélé wọn lórí lórí ẹ̀sùn ìdìtẹ̀gbà ìjọba ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti rán ìjọba àpapọ̀ láti fún àwọn ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láàyè àti agbára láti ṣàkóso lórí àwọn ohun èlò àlùmọ́nì tó ń bẹ ní àkàtà wọn nítorí wípé èyí yóò mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé tí ó ń dẹnu kọlẹ̀ olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ẹni tí gómìnà ìpínlẹ̀ niger ìyẹn ọ̀mọ̀wé babangida aliyu ṣojú fún ló sọ ọ̀rọ̀ yìí níbi ètò ìfilọ́lẹ̀ ìwé kan tí wọ́n pe àkórí rẹ̀ ní court and politics ilé ẹjọ́ àti òṣèlú èyí tí ó ti ọwọ́ ọ̀mọ̀wé umar ado jáde níbẹ̀ òun babangida tó gbẹnu ọbásanjọ́ sọ̀rọ̀ sọ wípé àìṣàmúlò àwọn ohun èlò àlùmọ́nì orílẹ̀-èdè nàìjíríà dára dáradára náà papọ̀ ìṣòro tó mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà dẹnu kọlẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìjọba ìpínlẹ̀ èkó ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti kọ́ gbọ̀ngàn ńlá fún eré ìdárayá àti ìmúlùdùn tí wọ́n pè ní Lagos Arena ní ìlú lẹ́kì gómìnà babájídé ló sọ ìdí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ tó ti ṣàpèjúwe gbọ̀ngàn náà léyìí tí yóò gbà tó ẹgbẹ̀rún méjìlá ènìyàn lẹ́ẹ̀kan ṣoṣo gómìnà sanwó-olu kíkọ́ lásán ṣùgbọ́n ó jẹ́ àrágbá iṣẹ́ amúlùdùn tí yóò bá ti àwọn orílẹ̀-èdè ńlá lágbàáyé dọ́gba. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje àbúrò gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Èkìtì ìyẹn Isaac Fayose ó ló ti gba ìjọba àpapọ̀ ní ìmọ̀ràn láti jẹ́ kí àwọn ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ ní àṣẹ lórí àwọn ohun àlùmọ́nì tó ń bẹ lákàtà wọn lójú náà láti jẹ́ kí àwọn ohun ọrọ̀ ajé wọn kó lè máa gbìyànjú sí lórílẹ̀‐èdè Nàìjíríà Isaac Fayose tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ dojú lórí ayélujára ló fi fọ́nà fídíò ṣàlàyé ọ̀rọ̀. every state wey dey nigeria god don bless them with mineral resources under them but you know wetin happen our papa wey be federal government don hold on to am ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìdùnnú ṣubú lu ayọ̀ fún adíjedupò gómìnà ní abẹ́ ẹgbẹ́ òṣèlú labour party ní ìpínlẹ̀ Edo ìyẹn Olúmídé Àpáta bí ó ti jáwé olúborí nínú ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú labour party arákùnrin ọ̀hún tó ń ti ẹgbẹ́ labour party ni wọ́n lo ìtàkùn ayélujára ọlọ́kanòjọ̀kan láti fi àwọn fọ́nrán àjọyọ̀ àti àwọn ọ̀rọ̀ ọlọ́kanòjọ̀kan sórí ìtàkùn ayélujára náà láti jẹ́ kí àwọn ènìyàn mọ ẹni tí wọn yóò fà kalẹ̀ gẹ́gẹ́ bí òǹdùpọ̀ gómìnà ní ìpínlẹ̀

ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ ìkíni kú oríire ló ti lọ sọ́dọ̀ gbajúgbajà àgbà òṣèré ni Taiwo Hassan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ògògó bí ọmọ rẹ̀ Kira èyí tí ó ṣe ìgbéyàwó ní kòpẹ́kòpẹ́ yìí ti bí ọmọ tuntun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń pe ògògó ní bàbá àgbà tàbí grandpa lórí ìtàkùn ayélujára náà àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ń sọ wípé ẹ kú lómi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà àgbà agbóhùnsáfẹ́fẹ́ ni ọ̀mọ̀wé Ambrose Olútáyọ̀ Ṣómìdé olóti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n nawọ́ ìkíni sí aya rẹ̀ ìyẹn Ọlásùnkànmí Ṣómìdé bí màmá náà ti ṣe ọjọ́ ìbí ọgọ́ta ọdún lókè èèpẹ̀ nílọ́ọ́lọ́ yìí arábìnrin náà àti ọkọ rẹ̀ Olútáyọ̀ Ṣómìdé ni wọ́n lo ìtàkùn ayélujára wọn ní òpin ọ̀sẹ̀ tó kọjá láti fi kéde ọjọ́ ìbí màmá báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti ọ̀rọ̀ ìkíni ọlọ́kanòjọ̀kan sì ń lọ sọ́dọ̀ bàmá náà wípé kí olódùmarè jẹ́ kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti àyè tó dára Ambrose Olútáyọ̀ Ṣómìdé ló ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn wípé ń dà á lú o ẹ̀ ṣe púpọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà oníṣòwò ohun ẹ̀mí arábìnrin Mopinlọ́lá Dáníjù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún mọ̀ sí Fẹ́rànmi spiritual empire ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n fi ìfẹ́ hàn sí ní orílẹ̀-èdè United Kingdom pàápàá ní ìlú Manchester ó sọ wípé ó jẹ́ ohun tó dùn mọ́hùn gidigidi bí àwọn ènìyàn ọ̀hún ti fi ìfẹ́ àti ọ̀yàyà tó lọ́rìn gba òun mọ́ra níbi ayẹyẹ ọjọ́ ìbí ráńpẹ́ náà èyí tó wáyé ní ìlú Mustin ní Manchester ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jáde wá tí wọ́n sì ń kí Fẹ́rànmi Empire wípé ó kú iṣẹ́ takuntakun pàápàá jùlọ gbajúgbajà òṣèré Kúnlé Àfọ́dù kò gbẹ́yìn nínú àwọn tí wọ́n ń bẹ níbẹ̀ tí wọ́n ń jó lónímùkúlùmùkẹ́ lẹ́yìn èyí ni arábìnrin ọ̀hún lo ìtàkùn ayélujára rẹ̀ láti tú ọ̀pọ̀lọpọ̀ owó tí àwọn ènìyàn ná sílẹ̀ tó sì ń sọ wípé ẹ ṣe púpọ̀ iná ò ní tán lọ́wọ́ gbogbo yín. my customers in UK ẹ ṣe èyí tá ilé ìpá o this is plenty ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà kan òwọ́jà ló dífá fún ìlú mọ̀ọ́ká Muideen Ọ̀làdàpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí làlá láti ṣí iléeṣẹ́ búrẹ́dì kan ọ̀pọ̀ àwọn òṣèré ni wọ́n ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ náà nígbà tí àwọn mìíràn lo ìtàkùn ayélujára wọn láti ṣe àtúntẹ̀ fọ́nrán rẹ̀ ọlọ́kùnjọ̀kan tí wọ́n fi ń kí làlá wípé ó kú oríire gbajúgbajà òṣèré Táyọ̀ Amọ́kàdé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Ìjẹ̀bú kò gbẹ́yìn nínú àwọn tí wọ́n ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ náà ìtọ́wò ládùn ọbẹ̀ bread. Lala bread ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà akọrin ni Davido òun ló ti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ tí wọn kò tí ì mọ̀ wípé òun ti ṣí ìtàkùn ayélujára TikTok tó sì fi fọ́nrán fídíò ṣàlàyé eléyìí lórí ìtàkùn ayélujára náà léyìí tó kọ síbẹ̀ wípé ẹ tẹ̀lé òun lórí ìtàkùn ayélujára TikTok nítorí wípé ọdún yìí jẹ́ ọdún tí ò ní láti pawó dandan ni bí ó ti kọ èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn dáhùn sí fọ́nrán fídíò náà. kò ní jùbà ìlọ fún ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé kàkà tí ó fi máa kọbi ara sí àwọn ènìyàn tó fi ọ́ sílẹ̀ kúkú kọbi ara sí àwọn ènìyàn tí ó yàn láti dúró tì ọ́ nínú gbogbo làálàá àti làásìgbò kí o sì mọ rírì wọn gidigidi àjùwà ṣe ṣògo rẹ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.